ẹ kú dédé àsìkò yẹ káàbọ̀ sí kan ní amóhùnmáwòrán BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sí ti gbòyìn ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbòyìn lẹ́kùnrin ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà iléeṣẹ́ ọkọ̀ òfurufú kan ní orílẹ̀-èdè China ni wọ́n ti yọ̀ǹda ọkọ̀ òfurufú tààràtà jet fún orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè nàìjíríà ló ti ṣetán láti gbógun ti àwọn tí wọ́n lọ ń jí epo rọ̀bì wà lórílẹ̀-èdè nàìjíríà ẹnìkan tó jẹ́ gómìnà ìpínlẹ̀ jigawa ló ti sọ ọ́ di mímọ̀ wípé òun yóò nílò ìrànlọ́wọ́ àjọ ICPC àti EFCC láti tọpinpin ibi tí àwọn ohun ìrànlọ́wọ́ ń lọ ní ìpínlẹ̀ náà ẹgbẹ́ òṣèlú labour ni wọ́n ti sọ di mímọ̀ pé afẹ́nifẹ́re ni kò ní jáde lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú náà fún ipò gómìnà ní ìpínlẹ̀ ondo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti rí ọwọ́ tó àwọn mẹ́jọ kan tí wọ́n ń lọ́wọ́ sí fífi ẹni ṣe ètùtù ọ̀la lẹ́ka ìròyìn eré ìdárayá john mikel obi ló ti fi ẹ̀sùn kan àjọ nff wípé wọ́n ń lọ́wọ́ sí ìwà àjẹbánu lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa facebook gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ ọ̀làjẹ́ lórí youtube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGRTV ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi iléeṣẹ́ ọkọ̀ òfurufú kan ti orílẹ̀-èdè China Zhongazhan for Industry ni wọ́n ti kéde rẹ̀ wípé àwọn ti yọ̀ǹda ọkọ̀ òfurufú tààràtà lára mẹ́ta èyí tí wọ́n gbé ẹsẹ̀ lé tó sì jẹ́ ti orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbà á láti ilé ẹjọ́ kan tó fi òdì kalẹ̀ sí orílẹ̀-èdè France iléeṣẹ́ náà lọ sọ ilé ìdímọ̀ nínú àtẹ̀jáde láti ọwọ́ ẹni tí ń ṣe agbẹnusọ iléeṣẹ́ yìí lọ́jọ́ ẹtì Friday gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé àwọn yọ̀ǹda ọkọ̀ òfurufú yìí látàrí inú ire ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu àti pé àwọn ti gbọ́ sí pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ni yóò máa nílò ọkọ̀ náà láti ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè France ìyẹn Emmanuel Macron gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ sí iwájú ní pé torí gbogbo àwọn nǹkan wọ̀nyí láti jẹ́ kí ìrìn àjò náà jẹ́ ìrọ̀rùn fún ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni àwọn ṣe yọ̀ǹda ọkọ̀ òfurufú tààràtà jẹ́ẹ̀tì náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé ìpàdé náà láàrin ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àti ààrẹ orílẹ̀-èdè France Emmanuel Macron ni yóò máa wáyé lọ́jọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tí ó ń bọ̀ àwọn ọmọlé ìgbìmọ̀ aṣojúṣòfin ti orílẹ̀-èdè nàìjíríà láàrin àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti máa rí sí ọ̀rọ̀ epo rọ̀bì lórílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti parí ìkìlọ̀ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n lọ́wọ́ sí jíjí epo rọ̀bì wà lórílẹ̀-èdè nàìjíríà nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti sọ di mímọ̀ pé ẹnikẹ́ni tí wọ́n bá gbá lọ́rùn ọwọ́ mú wípé ó lọ́wọ́ sí jíjí epo rọ̀bì orílẹ̀-èdè nàìjíríà wà fún àǹfààní ni yóò jẹ́ èèyàn rẹ̀ níṣẹ́ ìgbìmọ̀ náà alhaji ado alizani òun ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tí ó bu ọwọ́ lò òun ní àwọn kò lè fi ààyè gba ọ̀nà kan láti máa rí àwọn èèyàn láti máa dàbàrú ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu nígbà tí ààrẹ fi gbogbo ara ṣiṣẹ́ wọn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló máa ń dàbàrú ìṣèjọba lórílẹ̀‐èdè nàìjíríà àwa sọ di mímọ̀ wípé ọ̀pọ̀ àwọn ènìyàn kan tí wọ́n pọ̀ láwùjọ àwọn ọ̀dọ́ ni wọ́n ti ń lọ́wọ́ sí díp ṣíṣe irúfẹ́ ìwà yìí bíbá ọ̀pá epo jẹ́ àti jíjí epo wà lórílẹ̀‐èdè nàìjíríà àwa fi àsìkò náà rọ̀ wọ́n pé kí wọ́n lọ tọwọ́ mọ aṣọ wípé ẹni tí wọ́n bá gbá mọ́ ni yóò jẹ iyán rẹ̀ níṣó bákan náà ni wọ́n fi àsìkò yìí rọ ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tajudeen abbas láti tètè gbé àwọn ìgbésẹ̀ ọlọ́gbọ́n nípa ti ẹ̀ka ètò epo àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀‐èdè nàìjíríà gómìnà ìpínlẹ̀ jigawa umar nnamdi ló ti pa á láṣẹ fún àjọ efcc àti àjọ icpc láti fi ojú balẹ̀ kí wọ́n sì gbé ìgbésẹ̀ tí ó yẹ láti lè gbé gbogbo ohun oúnjẹ bíi ohun amáyédẹrùn palliative ó dé ibi tó yẹ kó dé ní ìpínlẹ̀ náà ó pa àṣẹ yìí gẹ́gẹ́ bí ó ti sọ níbi tó ti ṣe ìfilọ́lẹ̀ ohun amáyédẹrùn oúnjẹ palliative báàgì ìrẹsì èyí tí ó ń lọ bíi ẹgbẹ̀rún ẹgbẹ̀rún méjìdínlọ́gọ́ta èyí tí wọ́n fẹ́ fún àwọn ènìyàn káàkiri tó fi mọ́ àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún ní ìpínlẹ̀ náà gómìnà Umar ló ti sọ di mímọ̀ pé àjọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu ni àwọn rí ìrànlọ́wọ́ náà gbà láti ọ̀dọ̀ wọn láti pín fún àwọn ará ìlú wa ṣàlàyé sí iwájú sí wípé ìṣèjọba rẹ̀ yóò máa tẹ̀síwájú láti rí pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ó dé ọ̀dọ̀ àwọn ará ìlú láti mú nǹkan rọrùn fún wọn lásìkò tí nǹkan wọn gbogbo yìí wà rọ àjọ efcc àti icpc ní ìpínlẹ̀ náà láti ṣe ojúṣe wọn láti rí pé oúnjẹ náà ó dé ibi ီကြီးကိုယခုတည် ẹgbẹ́ òṣèlú labour party ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti kọ ẹni tí ń ṣe akọ̀wé fún ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè olúṣọlá ẹbísẹ́nì gẹ́gẹ́ bí adíje dupò sí ipò gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú náà eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú náà fi léde láti ìlú àbújá níbi tí wọ́n ti fi ẹ̀sùn kan ẹbísẹ́nì wípé ó lọ́wọ́ sí àwọn ìwà kùdìẹ̀kudiẹ kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ wá sọ di mímọ̀ wípé ẹni tí orúkọ rẹ̀ jẹ́ dókítà ayọ̀ ọlọ́runfẹ́mi ni yóò máa jẹ́ adíje dupò gómìnà lábẹ́ òrùlé ẹgbẹ́ òṣèlú labour níbi ètò ìdìbò tí yóò máa wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún tí a wà yìí Ebeneseri Ebeneseni ẹni tó sọ di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ tó sì tẹnumọ́ ọ̀rọ̀ wípé òun sì ni ojúlówó adíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Labour níbi ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìlú ìpínlẹ̀ Ondo bákan náà ni àwọn igun ti àbúrè ti ẹgbẹ́ òṣèlú Labour ni wọ́n ti sọ di mímọ̀ pé àsìkò wọn ti tẹnubọ epo nínú ẹgbẹ́ òṣèlú náà torí náà òun lòun dúró gẹ́gẹ́ bí adíje nínú ẹgbẹ́ òṣèlú Labour ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti bá àwọn afurasí mẹ́jọ tí wọ́n lọ́wọ́ sí fífi ènìyàn ṣe òwò ẹrú àtàwọn ènìyàn mẹ́ẹ̀ẹ́dógún mìíràn tí wọ́n lọ́wọ́ sí gbígba ẹ̀mí lẹ́nu ènìyàn àti ìdígunjalè tó fi mọ́ ìfipábánilòpọ̀ alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ayọ̀délé sànúbí òun ló sọ ilé ìdí mímọ̀ níbi tí wọ́n ti ń ṣe àfihàn àwọn afurasí náà ní olú ìyá iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú àbújá lọ́jọ́ ẹtì friday àná níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ìròyìn ló tẹ àwọn lọ́wọ́ tí ọwọ́ fi ba àwọn afurasí tí wọ́n ṣekúpa ènìyàn gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ sí iwájú wípé àwọn olùgbé agbègbè ayédè ni wọ́n mú ẹ̀sùn náà wá sí iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn afurasí ilé kan tí wọ́n wa ọkọ̀ jáde níbẹ̀ eléyìí ló jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ ìwádìí tí ọwọ́ fi ba gbogbo àwọn ènìyàn wọ̀nyí nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ di mímọ̀ pé ọwọ́ tún bá àwọn afurasí mìíràn tí wọ́n lọ́wọ́ sí ikú àwọn ènìyàn lóríṣiríṣi tí wọ́n sì ń ta ẹ̀yà ara ara wọn láti gba owó lọ́wọ́ àwọn ènìyàn bákan náà ni wọ́n sọ di mímọ̀ pé àwọn afurasí yìí ni wọ́n ṣekú pa arákùnrin kan ẹni ọdún méjìdínlọ́gbọ̀n ní agbègbè múníyà tí wọ́n sì gé lọ́wọ́ gé lẹ́sẹ̀ kí wọ́n tó tà á fún àwọn ènìyàn kan lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles john mikel obiye ló ti fi ìbínú sọ̀rọ̀ sí àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè nàìjíríà ní pé òun rọ ìjọba orílẹ̀-èdè nàìjíríà láti dá sí ọ̀rọ̀ àjọ nff látàrí bí ìwà àjẹbánu àti ṣíṣe ojúṣàjú ṣe wọ́pọ̀ nínú àjọ náà john mikel obiye ló sọ eléyìí di mímọ̀ wípé òun kò ní tẹsẹ̀ dúró láti máa bu ẹnu àtẹ́lu àjọ nff láti látàrí ni wọ́n ṣe ń ṣe àwọn ìwà kan tí kò mú ìdàgbàsókè bá eré ìdárayá àti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ di mímọ̀ pé àjọ nff ni wọ́n máa ń ṣe àwọn nǹkan tó kù díẹ̀ káàtó fún bí èyí kí wọ́n kó owó sápò èyí tí ó tọ́ sí àwọn agbábọ́ọ̀lù àti ṣíṣe àwọn nǹkan tí ò nítumọ̀ èyí tí ó mú ìwà àjẹbánu dání ó wá sọ di mímọ̀ pé bó tilẹ̀ jẹ́ pé àjọ fífà sọ di mímọ̀ fún ìṣèjọba orílẹ̀-èdè wípé kí wọ́n má dá sí ọ̀rọ̀ àj àjọ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì ni láti dá sí ọ̀rọ̀ náà lásìkò yìí bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kàn ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i iléeṣẹ́ kan lórílẹ̀-èdè China ni wọ́n ti yọ̀ǹda ọkọ̀ òfurufú tààràtà lára mẹ́ta tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ti ṣetán láti gbógun ti àwọn tí wọ́n ń lọ́wọ́ sí jíjí epo rọ̀bì wà lórílẹ̀-èdè nàìjíríà gómìnà ìpínlẹ̀ jigawa ló ti sọ di mímọ̀ pé òun nílò ìrànlọ́wọ́ àjọ efcc àti icpc láti tọpinpin ibi tí àwọn ohun èlò amáyédẹrùn oúnjẹ ń lọ ní ìpínlẹ̀ náà ẹgbẹ́ labour òṣèlú ẹgbẹ́ òṣèlú labour ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn kò tí ì yan akọ̀wé ẹgbẹ́ afẹ́nifẹ́re gẹ́gẹ́ bí adíje dupò gómìnà ní ìpínlẹ̀ náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti rí ọgbọ́n tó àwọn afurasí mẹ́jọ tí wọ́n lọ́wọ́ sí fífi ènìyàn ṣe ètùtù ọ̀la lẹ́ka ìròyìn eré ìdárayá John Mikel Obi ló ti fi ẹ̀sùn kan àjọ tó rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà NFF wípé wọ́n ń lọ́wọ́ sí ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kàn ní amóhùnmáwòrán BGI TV ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ ìta aláwòye adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí YouTube bàbá gbàgede ìmọ̀ nàìjẹ́ lórí YouTube àsìkò sì sísílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV bí yóò ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kànnì àmóhùnmáwòrán BGI TV Samuel Owóyẹmí lórúkọ tèmi ire o ire kàbìtì. Audio Jungle.